ọkọ mi ni sídíkàtù adìrí ẹwà fàkókò. amúnirí wípé ọmọ ènìyàn ní ogun tó pọ̀. Ah, yes sir bẹ́ẹ̀ ni nǹkan tẹ rí yẹn ó clear gan wà fífi 3 d. ẹ kọ́kọ́ sì mélòó kan wá bẹ́ẹ̀. iṣẹ́ tó ti ṣe láti láti five years ó ti tó stop. ẹ wà bá ní ìmọ̀ àjẹun náà. lóru lóru iṣẹ́ di ṣíṣe iṣẹ́ di ọmọ aláṣẹ jẹ. ọkọ ìlọ ìlọ ọkọ ikú pa mí o. wọ́n ọkọ mi mi ò lè lọ́bi kankan mọ́ o gbogbo gómi ló ti lò tán. Eh! ọkọ mi o bí baálé ọba rí àpèrè wọn mọ́ gadi wọn ọ̀rádà wọn ọmọ mi ní ògbé. bàbá rẹ̀ lajú yín. ẹ wò ọkọ mi ni mọ̀súdì gìrìwó àjì sẹ́tà wọn àlọ́ àlọ́. wàá bí na wá sókè náà. ẹ jẹ́ àyẹ̀wò. ẹ fẹ́ máa pa oúnjẹ kọ́ ni. Ah! kí n pa ń pàkúpà kí n pa ọ́ lálẹ́ kí n pa ọ́ láàárọ̀ kí n pa ọ́ lóru. bàbá kí lè gbé wá. lọ́dọ̀ rẹ̀. You are welcome to Brahma's U and B. God bless you, sir. Amen. And your family and your children. Amen. fún mi pé red ah, ah, ah, pepper red ó ní kó wọ lọ́jọ́ wedding yẹn kó o lè bu ìpọ́njú lu àwọn ọ̀tá ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kó wá fi gèlè bíláàkì lé kó lọ ṣọ̀fọ̀ dànù. abára rẹ ni tí ò lórí ọkọ tójú ọkọ ń pọ́n tí ò gbé orí ọkọ wá láti ọ̀run ẹ jẹ́ kó mu lọ sọ́dọ̀ kí wọ́n lọ ṣe ìfọrí fún wọn pẹ̀lú àgbọn méje àti ìmọ́lẹ̀ méje kí ogun àìrọ́kọ̀fẹ́ ayé wọn kó lè fi wọn sílẹ̀. kó lè ṣe ẹ ṣebí wòlíì náà ṣáà ń pè wọn ah, ah, wòlíì àgbàdo ń pè wọn nínú ìjọ. ṣé ẹ ti pa àwọn àfàdúrà jagun tí mo ní kẹ́ ah, ehm, mo ti pe olórí wọn ó dẹ̀ ti ní òun máa fi tó gbogbo àwọn tó kù létí. ìyá wa nínú olúwa ẹ wò mí kẹ́ mi wò ṣé tí mo bá kúrò àbí mo dúdú jù ṣé ẹ rí aṣọ funfun tí mo wọ ẹ lè kí mi ni tẹ ẹ bá wà frustrated ṣé èmi ni mo wà ah, responsible for ah, frustration ní ayé ah, torí pé ẹ lọkọ ẹ wá ń kanra kiri gógógó bí ajá ilé kúkú ẹ bónire yọkìtì yín náà lè dé tó bá rújú fún yín àlèbá yín dẹrù ẹgbẹ́ ká ṣiṣẹ́ ibùjókòó àbí ká ṣiṣẹ́ ọkọ ọrùn fún yín kò nídìí kẹ́ máa ṣe pápápá kiri ẹ̀ ṣáà ti wọ menopause ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń súnmọ́ menopause náà ni menopause ń súnmọ́ yín <laughs> tí pé yín bá rújú ẹ bí pé wa ẹ má fi ìpè twenty thirty ẹ má fi ṣeré ṣó ti yé yín. àlàáfíà ni fún gbogbo yín o. àlàáfíà fún wọn gan. Ah, ah, ah, ewé fi sílẹ̀ jẹ́ jẹ́ kó sọ̀rọ̀. àbí kí n sọ fáwọn màlẹ́kà mi ni kó má jẹ́ kọ́kọ́ ẹ̀. mi ò rí ọ̀rọ̀ yìí rò mo fi ṣe oṣù mo fi para wọ́n nígbàgbọ́ wípé nǹkan tó bá jẹ́ tèmi tèmi náà ló ń ṣe àmọ́ ọ̀tẹ̀ yìí pọ̀ ó wá dàbí ẹni wípé ọlọ́run gbàgbé mi. ọ̀tá ṣe gan àdúrà wa gbà lọ́wọ́ jésù ọlọ́run ò ní fi gbígba àdúrà jẹ wá nílẹ̀. Ah, ten thousand kò kéré jù o bẹ́ẹ̀ ni ẹ ṣe àdúpẹ́ ibi tẹ́ ẹ ti ń mu ọlọ́run orí òkè àánú á bá yín fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ mo dúpẹ́ gan ni mo mọ̀ ọ́ lóore o ẹ ṣe ó dàbọ̀. ẹ̀hìn àtọ̀dá èlò ló ní wọ́n ní o nídìí fún àbúrò ẹ̀yìn nǹkan láti ṣe ìràpadà fún. pẹ̀lú gbogbo nǹkan tí wòlíì àgbà kà sílẹ̀ wọ́n ní àwọn máa nílò èso omi àpáta òróró ìjọ kándù kọ̀ọ̀kan àtọ́ṣẹ́ ìgbà tí mo dẹ̀ ṣírò gbogbo ẹ̀ ó ń lọ sí bíi nine thousand ten thousand naira. ten thousand a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò fowó jẹ wá níyà nǹkan tó máa ṣe ni pé ṣe bá kan nọ́mbà yẹn náà ló ṣe ń lò. òun náà ni òun náà ló ṣe ń lò. yẹn bẹ́ẹ̀ ṣe sí. ìṣègùn ilé ni olóhùn dá ṣe olúwa tó bá mi fún agbára fún agbára fún ẹ ṣe gan iṣẹ́ ìránṣẹ́ yóò ní rí ìdìbàjẹ́ ẹ ṣe gan ni ẹ ṣe. mo ti sẹ́ǹdì. E. Ah, jọ̀ọ́ àtọ̀ǹdà kò rí pé o ah, ṣe o ìjáfara léwu ọlọ́wọ́n agbádùra. bí mo ṣe ń lọ báyìí bọ́ọ̀dọ̀ ni mo lọ. ó dà kò sí problem àdúrà wa gbà. ẹsẹ̀ pẹ́ fẹ́ rí mi ṣé kò sí. kò sí láfíà náà ní gbogbo ẹ̀ a ní pé ẹ̀yin ni ẹni ká wá lè ní nípa ọ̀rọ̀ owó aṣọ wedding Tinúkẹ́ òun la ní pé ká wá gbà ṣé transfer ni ẹ fẹ́ ṣe ni àbí cash torí òun transfer ló ṣe èmi náà transfer lèmi náà ṣe. Hmm. kádẹ́rìn kápọ̀ alórí Abigail alórí <laughs> Sharon ẹ ṣàgbọ́ngbà tí mò ń sọ̀rọ̀ lórí aago ń sìn èèyàn kan fún mi ní owó kan ten thousand naira ẹ̀ẹ́dẹ̀gbọ́gbà tí àtọ̀ǹdá wa pọ́n fẹ́ ṣe ìràpadà fún àbúrò ẹ̀ ẹ mọ̀ pọ́ ọmọ yẹn ti ń ṣe àìsàn láti bíjọ́ mẹ́ta wọ́n dẹ̀ ní láti ṣèràpadà fún ten thousand tí wọ́n fún mi lórí aago nísinsìnyí òun náà ni mo tún padà fún àtàndá kó lè fi ṣèrà padà rẹ̀ kára ẹ̀ lè yá. ha <laughs> ha ènìyàn abidjan ọyàn ah, ẹ wá náà ṣé bẹ́ẹ̀ lẹ ní ẹ̀mí ìdáríjì kankan bó ti wọ́n mọ́ ni ṣé torí pé Tinúkẹ́ gba ọkọ ẹ̀ lóò ṣe lè fi five thousand péré support ọmọ yẹn. ó ti tó. alóore Sharon ẹ eh wo wòlíì Ọlọ́run ni mí tí wọ́n fi àmì òróró yàn ní orí òkè àánú yìí kí ló wá dé tí màmá bínú sí oríire èèyàn kan kò possible now. àǹtí wọlé mà kò ń ṣe pé ṣe lè ń bínú sóríire nìkan ẹ tún ẹ ní respect ìgbà tẹ máa sọ̀rọ̀ ẹ ní ó yẹ kẹ́ gbọ́ lórí fóònù ṣọ́ sọ fún ẹ pé conversation orí fóònù ẹ̀ làwọn tẹ́tí sí òròpá ní time òròpá lábòsí ni wọn àwa ti mọ hmm. àṣírí ẹ ti tú àti lójú ayé Michael náà dẹ̀ tún sọ fún mi nínú ẹ̀mí hmm. jẹ́ ń tú ẹ sílé kí n má tú ẹ síta wípé kòròfo òṣàlọ ni ẹ òfò ọjọ́ kejì ọjà ni ẹ kọ́bọ̀ kò sí lọ́wọ́ ẹ nínú gbogbo àwọn wòlíì ní parish yìí ní state nílùú yìí àti federal àti wide ìwọ nìkan ló kù ìṣẹ́jú kò sí kọ́bọ̀ lọ́wọ́ ẹ èmi ò máa rí irú ìpè tí ẹ rí ìpè tí ò lówó lọ́wọ́ ìpè tí ò fògo fọ́lọ́run hmm. ìpè tó jẹ́ yíké bóyá àwọn èèyàn ara wọn kàn ya ni wọn ò hmm. rántí ẹ tó bá hmm. máa fọ ni wọn máa fọ ẹ ní ten k. kò bọ́lá fọ́lọ́run. èló ní k Ah, èmi mọ̀ pé tètè gbé kọ́ọ̀lù ọ̀nà ni kì í ṣe pé bóyá ó kàn wù kó gbé e bá ti ní sùúrù kí first wọ̀nyẹn kó kọ́kọ́ rìn gidi lẹ̀ tó wáyé pé ó pè lẹ́lẹ́kejì kó pè mí ní ọmọ àlè wọ́n wá pè ẹ̀ tán wọn yẹn débi tán máa ṣí ẹ́ lógo èlé ó ní five thousand ó ti wá ní two thousand five kó tiẹ̀ fi ra ọ̀pá mẹ́ta bó tiẹ̀ jẹ́ pé ó máa fi ṣìfó ó máa fi gán gbogbo ẹ̀ kó fi ṣe àwa yìí kí ló fi ń ṣèyàn àwa ra àǹkàrá àǹkàrá yà kàn mú fún àwọn alóore chọ́ọ̀chì àwa ra àǹkárá a tún ra kùpíọ̀n jàkàdì wà ń bẹ̀ perforated kìíní wà ń bẹ̀ ah, ah, ah, a aṣọ after party hmm. a tún mú sùtánà ṣúgà fún thanksgiving lọ́jọ́ sunday ìpè títí ìpè alákìsà ìpè aṣọ tó ń kọ́ni tí ìbá ń ṣe ọpẹ́ lọ́pẹ́ jíìkì tí ìbá ń ṣe ọpẹ́ lọ́pẹ́ ipo tó ń bẹ fọ aṣọ ẹ mọ́ kó dẹ̀ máa wọ àwọn kinní yẹn náà ní disadvantage ó máa ń bẹ aṣọ ni tóun bá gbé aṣọ yẹn ju aṣọ á bẹ. máa bẹ ni ẹ má bínú o ẹ̀yin méjèèjì hmm. èmi ò tí ì lówó nísìn nígbà tí bá ti lówó láti raṣọ màá wá fún yín ẹ ṣé o àmọ̀ náà ò lè ní akọ̀mọ́mọ́ ní kékeré wá bèrè náà ni ó wà lára ẹ̀. ìbá ní kí n tiẹ̀ ṣe lórí àmọ́ ìpè ìbùkún kọ́ ní ìpè ìpè sẹ́ni. ìfẹ́ ni ìbílẹ̀. ẹ wá pé ìjà mi ìjà o. lórí tó o bá ti lò ó bí mo ṣe ní kó o wò ó mọ̀ dára rẹ láàmú kó fi rẹ lọ́kàn balẹ̀ kò sí nǹkan náà bí mo ṣe bẹ̀rẹ̀ fún mi. mo trust yín o àyè yẹn mo lọ wá so ọkàn ò gbàgbọ́. mi ò doubt yín bàbá mi ò doubt yín ó ti ti ẹyin kò sí wèrè ṣé same account yẹn náà ń gbé fi. òun ni kò ṣe transfer yẹn sí. hallelujah o hallelujah o hallelujah mọ́kànjọ́ mi olùgbàlà kì í ṣorí àdùbúlẹ̀ kan èmi náà gba transfer bó dẹ̀ jẹ́ cash gbogbo wọ̀ pé cashless policy everybody ṣe sí zero zero three seven forty six six six. kí ló dé wálé àìndé irin kí ló ṣẹlẹ̀. kí ló dé kó bá mi ṣe transfer. Ah, ojú ojú nǹkan ni. Ah kò sí wàhálà nǹkan tó wà nílẹ̀ tó pinṣo ti ẹ̀yin ah, fúnra ṣe pọ́n. èmi ò láwọn olóògùn zero zero. no ẹyẹ tẹ sójú ẹ fúnra yín. nu wọnú mọ́jọ́jú rẹ̀ lọ́sí àti hmm. olúwa ló fi ń nu ojú fún mi. ẹ ṣèwé pẹ̀lú GTB. GTB. ẹ máa rí ọlọ́run ìpè twenty thirteen. irọ́. sorúkọ yín ni àgbàkanu. ẹ mọ̀ pé mo ṣe CAC mo rẹ́gísítà ìpè mi. Ah, ẹ máa gbọ́ grand grand ah! account yìí tójú bá ti yẹjú kò sí problem. ẹ ṣe ah, ah, ah. mo tiẹ̀ láìkì búùtù àbí ẹ kí náà ń pè ná kító. kì í ṣe kító náà wọ́n bí kinní ni. bàtà tó fi ń kí Tinubu ni. wọ́n wá fi kí bàbá ibo àdìpọ̀ dáhùn kó dáhùn kó di kó di. ṣé ìwà àjàlẹ̀ yín méjèèjì wù yìí? ẹ wá ń fi ìwà ìbàjẹ́ ṣayọ̀ ṣé ìwà burúkú tẹ̀ ń wù yìí ẹ bá lọ́wọ́ àwọn ẹni ìṣáájú yín àbí. àwọn náà ṣáájú rẹ tọ̀nà kábíyèsí tí ń kírun mọ́ sáà sí dákun mọ́ bínú torí ọlọ́run o aago mélòó gogo lọ́rọ̀ ń pè ọ́ ṣọ́nà sọ pé òun pè dáadáa ṣọ́nà àmọ́ polo ṣó ni mo dáràn ah. má bínú torí ọlọ́run o tó ń wò bí ọbẹ̀ tí ò lè po àbọ̀n kò fi irinṣẹ́ ẹgbẹ̀ bí ẹ̀ntán ni pop of injunction. Ah, ah, èmi ò tiẹ̀ o afúnjà mọ́ pọ̀nmọ́ tó ẹ dáríjì mi lé olúwa la wà yìí sọ fẹ́ kí n ṣe lọ́hùn ni ọlọ́run pè mí torí tí ọlọ́run bá pè ọ ní tó kún mọ́jú dọ́rùn sáwọn ẹgbẹ́ ayé tí ọlọ́run bá pè àmọ́ kàtíkè dọ̀rùn. ẹ fi ilẹ̀ ohun àtọ́sọ́ fanájọ́ la gángan nájọ́ lọ gba commandment ni wọ́n kò gbọ́dọ̀ wọ bàtà wọnú ilé olúwa. èmi ò mọ èmèrè alákìsà sáwọn èmèrè inú ọ̀gẹ̀dẹ̀ wa wá ń dé mèrè gidi. èmi ò tiẹ̀ wá mọ́tò wẹni gan láì ní best lady aṣọ ti ẹnìkan ní gbalẹ̀ gbogbo oyọ̀ tí wọ́n fi ṣe ìṣẹ́gun pátá ló ti fara kó tán gbogbo ogun ológun ó ti kórelé gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ṣe pọ́n bọ́ ọ̀rọ̀ bọ̀. ẹ̀yin méjèèjì máa fi ẹjọ́ yín sùn wòlíì àgbà èmi gan fi ẹjọ́ rẹ rú bó ṣe nàka fáàrí rẹ̀. ara ló ń kọ́ ẹ unfortunate human being. torí pọ́lọ́run pé ẹ̀tọ́ ìgbà tó pé ẹ̀ kò yàn ẹ́ débi tó máa ṣẹ́ lógo. ẹ ló pè ṣó ìgbà tọ́lọ́run pè ṣó ṣe sí èsì rẹ̀ sọ́lọ́run ti ẹ̀rá ìyá ń pé ń ranù wejì kẹ́ ìbí ẹ̀ ń tẹ́kú bọ́ sọ́kọ̀rọ̀ ọkọ̀ oníranú rẹ̀ bí ẹ̀ tán rìnrìn ìyá níjọ́ ọlọ́jọ́. wòlíì màtí o tó bá ti dọjọ́ mi ẹ máa pa àwọn kọ́sítọ́mà yín kẹ́ máa lọ síta lọ́hùn ẹ má dúró síbi torí eléyìí eléyìí ò ń bóníire yọ. ṣé ló fẹjọ́ ta ló máa fẹjọ́ sùn ìgbà tí ò mad. kò tiẹ̀ ní fẹ́ tẹ́ olórí àwọn olórí sùn àmọ́ nǹkan tó ṣe tó kàn bíi sálámọ́ tó ń lámọ́ ń gòrò. tí àwọn ẹ̀mí tó ń gbénú mi tó bá bòrá gì bèbí. àbèbí bèbí wá lélẹ̀ tí ń wò bí nǹkan fi ṣe kéré fáwọn ọmọ kéékèèké oníranù ẹ rí bó ṣe rí ọwọ́ alọ́tapá ti tàn ó ní èmi ò tí ì mọ̀ bó ṣe àfi wóró bí ráìsì inú abọ́ wo ó lò sí onífìlàbí làgìrì tán fi ń dáná lu òkè. àtìgbà tí mo ti rí làbíkú lójú ẹ mo ti mọ̀ pọ́kàn ẹ ò lè balẹ̀ mo lè ní káwọn màlẹ́kà mi bá tiẹ̀ jẹ́ ọlọ́run ìpè twenty thirty ọlọ́run tẹ́ pé Google map ló sọ mí nù. wòlíì Matthew ẹjọ́ kan tó ń dùnyàn ló ń pọ̀ lọ́rọ̀ ẹ ni o ẹ bá mi confam lọ́wọ́ bọ̀bọ̀ wáìwá yẹn pé ṣó sì máa ṣe owó yẹn. kéde máa wò ó àdúrà lásán la ṣe fún un àbí àdúrà bò tó bẹ́ẹ̀ ni. àdúrà lẹ ṣe fọmọ yahoo ọwọ́ ta lè ti bá rúwà burúkú tẹ̀ méjì wù yìí. ìjẹ́ máa gbèrò ṣáà ló ń kan ìyàbọ̀ ń ta yín ẹnì kọ́kọ́ ló kó bá inú yẹn máa sọ pé kò sí anybody tó wà responsible for misfortune ayé yìí hmm. ṣé ọlọ́run tó kọ́ sínú bíbélì pé ẹ lọ kúrò níbi tí ẹ̀yin kò ṣe ṣé ọlọ́run ò mọ̀ tó ń ṣe. ìyẹn ti èkó mú dèrè ẹni ẹni ìgbà àdìsá tó rọrùn kọ́ ló dà o nígbà tí mo ti rí nu jẹ ìpè pàtó lọ́hún pè mí mo wà surprise pé kí ló dé tó pè mí sọ́dọ̀ àwọn ìyálé kulẹ̀ ìjà mo tún wò sàkọ́ ọ̀sán pé ilé ìṣe wa pọ́npọ́n ìjà báyìí kí ló dàbí mọ́ngòrò tí mo mú dáadáa ẹ mọ́ bìbí tó lọ́rọ̀ àlàgbà tí yóò ní bàjẹ́ láàbò ẹ̀ nítorí burúkú lódìdí o bẹ́ẹ̀ ṣe wà yìí òkú àjò ní báyìí bẹ́ẹ̀ ṣe ọlọ́run kò dárí jìn bàbá mi bó ti jẹ́ pé bẹ́ẹ̀ ṣe jókòó ó dàbí pé mo rá ọ̀pá rókè akọni sí ẹ jọ bọ́lọ́run ṣe bùkún yín tó ti jẹ́ pé ó tún bùkún àyà yín táàmù bóyá obìnrin nìyá àbọ̀kùnrin pẹ́pẹ́ ọmọ àìsí tó gbèsè dé ṣùgbọ́n èmi ọlọ́run tó wà lára wa ló jẹ́ ká mọ̀ pọ̀kùnrin nìyí ẹ jọ ọpọlọ tọ́lọ́run fún ipò ìjọba ẹ bá wa ṣe kẹ bá wa. rárá rárá ẹ ṣe tí mi bá sí ìpàdé pẹ̀lú ọ̀dà ṣé rí ẹ̀yìn ẹ má bínú ìyàlẹ́kùn lẹ́jà bóyá ẹ̀yìn gbogbo tiẹ̀ tẹ̀ ta worobo ẹ fi sọ̀rọ̀ tà yìí àbí èṣe bẹ́ẹ̀ lẹ́ ń gbọ́sẹ̀ bí ẹni ọmọ mú yìí ẹ má Wòlíì Matthew ẹ̀ẹ́dẹ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló dé ẹ̀ẹ́dẹ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n lè ṣe iṣẹ́ agbára fáwọn ọmọ yahoo ṣé nǹkan tó ṣọrọ ẹṣọ ti pọ̀ jù. yahoo wo tẹ́ ẹ̀ mọ̀ rí pé ń pè pé ẹ̀ mọ̀ gbé kinní ẹnu ni kó làwọn yóò ṣe ní mọ́ra. wọ́n pe jésù jésù wọ́n ti ṣe yé pàyẹ́pà. òtítọ́ mo ló tó. ẹ táyín mọ́ táyín ló tó. ẹ ṣe jàre ìpè ìyàgbó nǹkan tó lè wàá pè wọ́n. ẹ èmi ọlọ́run ní fi wá sílẹ̀ wòlíì. málẹ̀kà sọ mí lẹ̀ bọ́ọ̀lù ṣe máa fèrè tí bá fojú ẹ̀yìn méjèèjì bá fi sanwó lé àgbà. pé kí ni ìsà. bẹ́ẹ̀ ń ṣe nǹkan burúkú bẹ́ẹ̀ ni ẹ̀ ń ṣe nǹkan burúkú ẹ̀ ń gbé àṣírí ìjọ ẹ̀ ń gbé láwọn ọmọ yahoo lọ́wọ́. ẹ dákẹ́ ìwà àtọ̀sí ń jáde lọ nígbò pọ̀ lára yín. ẹ ní sùúrù tá a bá ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo à ń pè wọ́n sọ́dọ̀ ọlọ́run ni a ṣáà máa fà wọ́n àbí. èèkàn tẹ̀yìn náà lẹ̀ sáwọn ọlọ́run ṣé rí ẹyin méjèèjì ẹ ń tì mí ẹ ń tì mí o ẹ má jẹ́ ah. lé yín o ẹ má jẹ́ lé yín o. ẹ ṣe alàgbà tí ń gbọ́n bẹ́ẹ̀. ẹ bá wọn sọ ibi tó ti ń bọ̀. ẹ ṣe olúwo pọ̀lá fún yín. ẹ jẹ́ bá wọn sọ̀rọ̀ onípàdé. ọ̀rọ̀ ṣàgbọ́n yìí jọ. ìbẹ̀wò náà níṣíwájú ohun gbogbo ẹ má jẹ́ ká yára wa. Ah! ẹ jẹ́ ká jọ wà pọ̀ ibi tífẹ̀ẹ́ bá wà lọ́lọ́run gbé ẹ jẹ́ ká hmm, fìfẹ́ lò pọ̀ ẹ má yà sọ́tọ̀ bẹ́ ṣe ń ṣe yìí ò dáa ẹ jọ ẹ fìbẹ̀rù ọlọ́run sí gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ẹ yé bára yín jà mo fọlọ́run bẹ̀ bíbélì ní kò sí kó ìkọ̀sẹ̀ kọ́ mọ́ wá ṣùgbọ́n ìgbé ni fún mi kò sẹ́ ló ti wá ṣé ti bá sọ pé wọ́n máa ṣègbè ṣùpọ̀ jù. àkúrẹ́ yóò sáré trying to curb them. I don't want them to bring trouble to this church. I know máa ṣe ebó fo ebó sì wo. Ẹ má bínú jà ìtẹ́ ìmú kwásìrà nígbà tẹ́lẹ̀ mọ́ kàṣẹ́ wa gba Jésù. Tẹ́pẹ́ mo kwásìrà tà níbọ̀ ni. Ṣé ah. ṣé àjòyè mọ́ bínú? Ẹ ṣe ó ní wọ́n wá lọ́nà kan. Ó sọ lọ́nà mi. Má ṣe pé. Ọlọ́run á bá mi ràn yín lọ́kàn. Àmì Jésù jálọ nu jálọ jálọ. Á yí yí padà síbí bọ́lọ́run ṣe fẹ́. Ẹ má bínú. Ẹ má bínú ìyá wa ẹ má bínú. ẹ bá wọn ẹ jẹ ẹ dákun ẹgbẹ́ ọkọ máa ti lé ilé ilé kí ó ṣe ó á fi kó kúlẹ̀ fún mi. ìyá ẹjọ. àwọn méjèèjì sọ̀rọ̀ sí mi tó tó yìí. ó ní ogun ọmọ nílùú ìpè tó tọ́ ní ìdọ̀tí wa. àǹtí mi ẹ̀wọ̀ ẹ ṣé gan ni o ọlọ́run ò ní fi yín sílẹ̀ o àlàáfíà ọlọ́run máa bá yín gbé o iṣẹ́ yín ò ní di ìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ọmọ yín ò ní dọmọ lọ́mọ ọkọ yín ò ní dọkọ lọ́kọ ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ kú gbogbo ìgbà mi thank you so much. mo ti sọ fún ẹ kó má máa dúpẹ́ lọ́wọ́ mi mọ́ ṣọ́rẹ́ two hundred thousand naira tí mo fẹ́ send sí make sure pé o fi tọ́jú ara ẹ ní o and owó tó bá ṣẹ́kù bẹ́ẹ̀ kó fi get phone kan tó lè máa ṣe whatsapp lórí ẹ̀ at least tó bá yẹ pé o ní whatsapp phone ni anything tí bá ní lọ́kàn tí fẹ́ sọ fún ẹ máa drop message fún ẹ lórí whatsapp. mo ti gbọ́ àǹtí mi máa rà á. kò dẹ̀ make sure pé fóònù yẹn bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ as soon as possible so I'll be able to reach you at every point in time. alright ṣùgbọ́n má ronú mọ́ o kò dẹ̀ lọ kó take care rẹ̀ ó wà very important mi ìfẹ́ gbọ́ kó tún sick mọ́ o God bless you my darling ó dà àǹtí mi ẹ ṣé gan ni ọlọ́run á wà pẹ̀lú yín àánú ọlọ́run ò ní fi yín sílẹ̀ ó dàbọ̀ ah làbákẹ́ làbákẹ́ ṣé kò sí kí ló ṣẹlẹ̀ kí ló ṣe làbákẹ́ mọ́mí ẹ kọ́ kí ló ṣe wọ́n sọ̀rọ̀. ọmọ mi ni ọtí yà o. Ah, hundred thousand tí mo fún ẹ pé kẹfì rògùn kọ ẹ tí ì rà fún wọn ni ṣé kò tó ni. a ti rà wọ́n gbé specialist kan wá ń dátara òun ìyá àwọn lọ ṣe test wọn ní operation ni solution tá a máa ṣe fún wọn. ah operation kẹ. operation ni ọmọlé Ọlọ́run dá. ah operation. ẹ wo ti sún mi ìbò mo ti fẹ́ two hundred and fifty thousand. two hundred and fifty thousand má bọ̀ jà lọ jà lọ pẹ̀lẹ́ ó yá jókòó jókòó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣáà mo fọkọ ẹ balẹ̀ ara mọ́mí ẹ̀ máa yá aṣọ ti gbọ́ fọkọ balẹ̀. àǹtí mi ṣe hundred thousand sí mi mo fi ṣètọrẹ àánú ara mi ò dẹ̀ yá wọ́n tún ṣe two hundred thousand naira míì sí mi làbákẹ́ ló tún bá àánú wáyé ara ìyé ò yá ṣé màá tún fi two hundred thousand yìí ṣètọrẹ àánú ni tí n bá dẹ̀ ṣe tí nǹkan kan bá ṣe yàlàbákẹ́ èrè ọkàn á máa jẹ́ mi ọlọ́run ní ká máa ṣàánú jẹ́ ń pe àǹtí mi bóyá bá mi rí fifty thousand fi kún. ẹ lọ́ àǹtí mi. ẹnu ọlọ́run tá mò ń gbọ́ ẹ kí ló tún ṣẹlẹ̀. kò sí ẹ má bínú pé mo pè yín padà ẹ mo fẹ́ sọ nǹkan kan fún yín ni mà ẹ jọ mo mọ̀ pé ẹ fún mi ní two hundred thousand lẹ́ẹ̀kan àmọ́ ìtọrẹ àánú kan ló yọjú sí mi bẹ́ẹ̀ ṣe sẹ́ńdì owó yẹn tán ìkànnú àwọn ọmọ ìjọ wa ló ń ṣe àìsàn wọ́n dẹ̀ wà lọ hospital wọ́n ní pé wọ́n fẹ́ ṣe operation fún un two hundred and fifty thousand ẹ̀ ni wọ́n need ó dẹ̀ mọ̀ pé two hundred thousand lẹ́ send sí mi lẹ́ǹkan so ó kún fifty thousand kì í fi kún owó yẹn kí lè kó fún wọn kán lè lọ fi ṣe operation fún wọn kára wọn lè yá. Ah, ẹnì ṣé wọn mọ ìmọ̀ kan tó ń ṣe ṣá owó tí mo send sí ẹ nísinsìnyí pé kó o fi lọ tọ́jú ara ẹ níwọ̀n tó ń sọ̀rọ̀ bí ẹni tẹ́mi ti fẹ́ jábọ́ lára ẹ̀ ló tún wá sọ fún mi pé èèyàn kan ó nídìí kinní kan níbì kan ah, ọ̀rọ̀ ẹ̀ yóò dàbí nǹkan mi ti ń wà ń o I told you to use that money for your drug kó dẹ̀ fi wá fóònù tó máa fi lè máa ṣe WhatsApp pẹ̀lú mi náà ó tún sọ fún mi pé èèyàn kan sick ọ̀rọ̀ ẹ̀ ò fẹ́ yé mi mọ́ o. ẹ àǹtí mi kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o ṣe mọ̀ wípé ẹni tó bá wà láyé náà ló máa ń tọ́jú ara àti pé ẹni yìí tí nǹkan kan bá ṣe wọ́n ẹ̀rí ọkàn máa máa jẹ mi ẹjọ́ torí ọlọ́run ẹ mọ̀ pé ẹ̀yin náà lójú àánú báìbù dẹ̀ sọ wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ tọ́jú rẹ ẹjọ́ àǹtí mi ẹ̀ka tọ́jú yàlàbákẹ́ ẹjọ́. ẹ̀bẹ̀ ṣé o mọ̀ pé báìbù yẹn náà ló sọ pé love your neighbor as yourself kò ní kó love neighbor ẹ̀ ju ara ẹ̀ lọ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ náà nìyẹn kò sí problem èmi máa ṣe fún ẹ torí bá ṣe máa máa sọ tó máa máa fi báìbù sọ pé tó máa máa fi kọ́yàn lọ́rùn nìyẹn má ṣe fún ẹ o ṣebí kí n send fifty thousand ni tèmi ṣáà ní pé ọ̀rọ̀ fóònù yẹn ó wà very important sí mi mo dẹ̀ ti mọ̀ nǹkan tí mo máa ṣe mo máa ra fóònù yẹn mo máa fi rányàn sí ẹ because tí bá send owó yìí lẹ́ẹ̀mẹ́wàá ó máa máa fáwọn èèyàn ni alright go take care ara ẹ. ó dà ó dàbọ̀ àǹtí mi ẹ ṣé gan ni o ọlọ́run á wà pẹ̀lú yín o ibi tẹ́ ẹ ti ń mú báyìí ọlọ́run á máa fọ̀pọ̀ rọ́pò ẹ lórúkọ jésù ẹ máa làlùyọ ẹ máa ṣàṣeyọrí ẹ wá kó èrè oko ẹ kó wá sílé lórúkọ jésù kristi ẹ ṣé gan ni àǹtí mi god bless you. Làbákẹ́ kí ni mo ní kó máa ní. ẹni kí máa ní ìgbàgbọ́. bàbá wa ní ìgbàgbọ́ nǹkan. gbogbo nǹkan máa jẹ́ ṣíṣe. ìgbàgbọ́ nínú Jésù kì í dojú tì ni ẹ mò ń bọ̀ jẹ́ sáyé lọ gbé bíbélì mi. ṣé máa ṣé máa o thousand. Mami! Mami! Ẹ wá o, ẹ̀yin wòlíì ṣé ọ̀rọ̀ yóò máa ṣe bákan létí yín kò máa múnú bí yín kò máa rùn létí yín ah, àbí mi nìkan ni. Um, Sharon hmm? ṣe sùúrù nù ẹni Ọlọ́run dá ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yóò di dáradára yìí ó ṣe ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ báwo ló ṣe jẹ́ kankan. ẹ wò kò dé wá rí bẹ́ẹ̀ o mo fi owó ìṣàánú yàlàbá kẹ́ mi ò ara wọn ò yá seriously wọ́n dẹ̀ wà lẹ́ẹ̀ma jẹ́ǹsì lọ́sítù òun ló fà á. ṣé o gbádùn ṣé o rẹ̀ ọ́ tó bá ṣe ti bá fún ọ nígbà nu orí yóò sì pààrọ̀ síra wọn. orí ẹ̀ ìwé ni. tó ṣe pé o mọ nǹkan tó ń ṣe ni o wá mú owó òkórè tèmi ṣe wàhálà kí n tó rí five hundred dá ọ wá lọ lọ fi sàánú pẹ̀lú àlànà ẹ̀sàràmọ́ríà nígbà tó mọ̀ pé àánú ń wo ọ̀sẹ̀ ọmọ náà kánú street ó ṣe gbé àrẹ́kọ̀ rọ̀ yín àrẹ́ mẹ́rin òfin ọ̀ṣọ́ lóṣó kọ́ ọ wá lọ fi sàánú ìyá làbàkẹ́ làbàkẹ́ kọ́ lóde jòní ṣáà ẹ̀yin náà sì ń wò kí ló ṣẹlẹ̀ gangan jẹ́ ti rí kò rí bẹ́ẹ̀ torí pé ìyá làbákẹ́ jẹ́ ọmọ ìjọ wa òun ló jẹ́ kí n gbé ìgbésẹ̀ tí mo gbé pẹ̀lú owó yìí. mo lè wọnú ẹ. kò sí nǹkan nu ẹ. máa wọnú ẹ máa jáde mo lè gbé súnmọ́ ẹ mo lè gba etí ẹ mo fẹ́ gba ṣùgbọ́n èmi tó wà nínú mi ni pé ó ní ah, ah, farabalẹ̀ má ṣe bẹ́ẹ̀. sójú ọ̀yẹ́ ìsíwájú. ooo torí pé ìyá làbákẹ́ jẹ́ ọmọ ìjọ ìwọ ń jalè ó fi ń ṣe àánú okòwò kórè ah, nítorí three fifty dá mo mọ nǹkan tí ó jẹ́ mi irọ́ bíṣù ò nìyẹn mo máa gbá etí ẹ wàá tẹ wàá kábùkù ìwọ nìkan kọ́ ló ríran nínú jọ yìí o. ìkò ríran mọ iná inú rẹ ti kú àmì kò sí àmì òrónú Ọlọ́run rẹ mọ Ọlọ́run wo lọmọ rí sọlá ọmọ àbá Ọlọ́run ọmọ lójókòó tọkùnrin náà náà sọ wà tàbí irú fi àyò sọ. ṣé wo òjókòó tóbìnrin àbí wo ni kíní. ẹni Ọlọ́run dá ẹni Ọlọ́run dá ó tọ́ ni pé orí ló ṣe bábí gan sọ pé ká máa ṣe onígbàkúgbà àmọ́ òbá ti má kọ́ wọ́n bọ̀ owó ìkọ̀wé. <laughs> kó tó ń no wọ́n ti ẹ̀bùn you tell us. àdìdá ọlápọ̀ ara wa ká kó fún ẹ̀ kó kó fún wọn but owó kò it is totally wrong look owó yìí a ti ń for a long time it should be our collective decision. kí n tó gbé ìgbésẹ̀ tí mo gbé yìí mo sọ fún wòlíì àgbà wọ́n dẹ̀ fún mi ní go ahead and besides Iya Labake was in a critical condition so my hands were tied. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ alábòsí hypocrite tó bá ti fẹ́ ṣàbòsí tó ti fẹ́ ṣe náà. yóò wá máa fẹ́ èbó òsì. tó ti fẹ́ ṣe dáadáa. èbó tí ò sínú dictionary èbó yà. tó fẹ́ fi rẹ̀ ṣẹ lẹ́yà tó fẹ́ fi rẹ̀ ṣẹ̀ sí àwọ̀rò wa máa sọ òyìnbó ìwọ mú òyìnbó sọ lọ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ Mercy Flawless kó máa ń correct carpet àbí kó máa bá direct. yóò bá fíìmù ẹ̀ tó bá bá direct ó wà mọ̀ pé lẹ́ni ọlọ́run tó pé sùn ló dáa tí ò mọṣẹ́ bí ọlọ́run. ìsí wòlíì ẹni ọlọ́run dá nǹkan tó ṣe ó dá lóòótọ́ àmọ́ wàá tiẹ̀ ṣe inú nǹkan tí àlàgbà ń tẹ̀ láti. tí bá gba etí yín ẹ wọ ní pákó wọn mọ fi dáná kiri ayé ni. wọ́n gbogbo yẹn má ṣàbòsí o. ẹ má bínú olúwa mi kí olúwa kó bá yín gbé ìwọ lórí alábòsí yẹn nǹkan tó ṣe ṣe ṣe tó fi lórí ìyàwó wá bí ẹni ọlọ́run dá. ẹni ọlọ́run dàbí kí n ọpẹ jẹ́ kí n sọ fún ẹ wojú mi kó wojú mi michael ló ń lò mí yúrẹ ló ń lò ẹ o michael ìyàwèrè ju yúrẹ lọ máa yẹ kí ìyàwèrè mọ ẹ lọ́wọ́ o nǹkan ṣí ẹ ni. ta ló lò ó. nǹkan ṣí ẹ ni. wọ́n jọ ń parọ́ mi. michael yàtọ̀ sí yúrẹ o. mo ń bọ olúwa mi àdúrà yìí ti gbà kò ní takú síbẹ̀ ẹni kó bọ́ síta kó lọ ṣiṣẹ́ ukọ̀ọ̀fù gidi kó wá bí ukọ̀ọ̀fù ukọ̀ọ̀fù tó bá ṣe kòkò yìí ẹ jọ ẹ pẹ̀lẹ́ ẹ wò bẹ́ẹ̀ni sọ mọ̀ ń bọ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ sí wọn náà ń tẹ́wọ́ bí ẹni ọmọ kúlẹ̀ tinubu àti mímú ní ọmọ fèsì lẹ̀ ọyẹ kọ́ yọ ọkọ́rẹ́ kọ́fẹ́ bá ṣe ukọ̀ọ̀fù tẹ́yìn ṣe mú bí mú tọ́pọ̀lá ẹ mọ̀ pé wèrè wà nílẹ̀. wèrè wà lórí ẹ̀ náà tó dáa wèrè wà lórí five hundred naira. ìwé ìwọ dá three fifty owó ẹ̀yìn owó yóò wọ one thousand. lọ́rọ̀ kan báyìí sí ó túmọ̀ sí wípé a máa tún tún owó èkúrẹ́ mi dà àwa wí tán wá ní ẹ̀wọ̀n ìyá àgbà kan mọ̀ ń pa ẹ̀ rárá ayọ̀ adéyẹmí ni. irú àkóbá ti pẹ́ bàbá adébóyè. ẹ ní sùúrù sórí nǹkan tó ń sọ ó dáa mo dẹ̀ mo dẹ̀ understand pé ti wà lò. ṣùgbọ́n ohun ẹ ó ń bí mi nínú. ó gbé kalẹ̀ dáadáa ó mọ̀ràn ó ti abájọ tó fi rọ́kọ ó lè rọ́kọ. ó dàbí ruminant animal tó ń regurgitate bẹ́ẹ̀ lọ́wọ́ orí ẹ rí bó ṣe rí ẹ ò rírú kankan náà méjèèjì ò lọ́kọ hàn níyàwó. lọ́fẹ̀ lórí ẹ̀ náà mi ò lò ó. ṣé o fẹ́ bá mi dàn wàhálà? ẹ máa ṣe sùúrù. pásítọ̀ wáyé olómi jọ ẹ prophet olú ẹ o prophet jọ ọ lè dá mi mú ni. pastor ẹ jọ fún mi ẹ jọ jókòó jókòó rẹ mi máa wọ náà. mọdọ lọbìnrin ni o máa gbé gbàyà fún ọjà ẹ ti já wèrè. ẹni sùúrù pastor ẹ jọ ẹ fún mi ní one hour mo fẹ́ bú ọmọ ẹrẹ mi tí n bá wa bú gbogbo kẹ ẹ pè mí lọ́mọ àlè ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ orí ìsí ẹ máa síwájú ẹ ẹ jẹ́ máa gbàgbọ́ bí ẹ bá sórí wọ amúrò ẹni máa fi kọkùn tó fún ẹ níbo àbókù rẹ gbà níbo ẹ ti ní ẹ bá ṣe ẹ bá ṣe ẹ bá ṣe ẹ bá ṣe ẹ bá ṣe kí ló fẹ́ five hundred kí ló fẹ́ five hundred. nínú ìjọ ọlọ́run ah, hallelujah ẹ má bí wàhálà. àwọn tó níṣẹ́ wá o àwọn bá mi bẹ̀wọ̀n èṣù lónìí orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ ọba ò àṣà àdúpẹ́ àṣà àyẹ̀yẹ́ lógun olúwa ò ṣe ẹni tá àyè ọkọ bá yẹ kó sọ pé olúwa ò ṣe olúwa bó ṣe ṣáyé tiwa nínú ìjọ olúwa ò ṣe. èmi rò wípé nǹkan tí ìdá mẹ́wàá àti owó ìjọ wà fún ni pé ká máa fi ṣàánú ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ó ní yàrá bá kẹwàá I was only trying to be of help. gbogbo nǹkan tó ń sọ pátápátá ló kúkú yé mi àmọ́. àmọ́ kí ni wòlíì ni mí mi ò dẹ̀ lè wà nínú ìgbádùn kí àwọn ọmọ ìjọ wà nínú ìnira láíláí. lóòótọ́ kò ti bu wòlíì àgbà gbọ́ wọ́n ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tó fẹ́ ṣe àmọ́ ó yẹ káwọn wòlíì tó kú náà mọ̀ ọ́ kó tó gbé ìgbésẹ̀ tó gbé yìí owó yìí pọ̀ owó yìí pọ̀ láti ra ẹ̀mí èèyàn padà two hundred thousand naira pọ̀ hmm. ìyá ìjọ kò bá má jẹyìn. ó dáa mo gbà ṣùgbọ́n owó ìkórè lówó tó ná yìí ìkórè dẹ̀ ló ń bọ̀ yìí ìbú la ti wá fẹ́ rówó ṣèkórè. èmi nígbàgbọ́ nínú ọlọ́run wípé bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ ní ayé á rán olùrànlọ́wọ́ sí wa ní orúkọ jésù kristi. mo gbàgbọ́ pẹ̀lú ẹ ọlọ́run á gbà fún wa. àfúnwàṣe àmì orúkọ jésù ó tẹ́ǹdì ni ṣó dẹ̀ rí gbogbo rádaràda tó ń ṣe mi ò wà moved mi ò wà bothered mi ò fọ́ fún ẹ torí èmi mọ̀ pé ṣe náà bẹ tẹ́ǹdì onípè sọnù onípè òṣì onípè rádaràda afẹ́fẹ́ ti fẹ́ àtẹrí fúnra adìrẹ ògbólógbò gbájú ẹ̀ ni ẹ olóògùn kà. Abigail lẹ́nu ẹ̀ hmm. èmi tẹ́ iṣẹ́ ìránṣẹ́ mi nídìí ó sọ̀rọ̀ yìí mi ó tún wá lórí láyà ó tún sọ níṣẹ́jú mi jọ má bínú ẹni ọlọ́run dá ta ni ẹ kí ló já mọ́ irú wọ̀ yìí àwa yìí máa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn àtún máa sọ lójú ẹ̀ kí lọ lọ́rọ̀ fẹ́ fi wá ṣe ó lè fèmí ṣe nǹkan kan o àbí onípè sọnù aláṣọ kan ọpẹ́lọpẹ́ jíìkì orí pé àṣírí ẹ̀ ti tú orí pé òjò ń rọ̀ orí pé ò lè ṣe wọ́ṣà pé ẹ mọ̀ òun ni fìlà ẹ dúdú òun ni kíní ẹ dúdú ó jẹ́ lọ sókun kó o lọ gbàdúrà kó o sọ fọlọ́kun pé olókun jọ o pèsè ọkọ fún mi o jẹ́ kí n ládé orí o ò mọ àwọn ẹni ìpè gidi àwọn bíi Mike Bamilóye ìpè wọn fọn nínú márèjì ó tún fọn dórí àwọn ọmọ wọn kò sí ọmọ Mike Bamilóye kọ̀ọ̀kan tó pé thirty tí gbogbo wọn fi máa rí orí Lawrence Oyor ni amẹ́nimọ̀ orí ìpè ìpè alákìsà ni sórí ká ní pé ìpè ti tèmi ìpè ìràpadà ògo ni mo lè ní mo máa help ẹ bọ ọ mọ pé ìpè ìfẹ́ nípè mi bọ torí pé onígbèraga gan mo lè má bẹ̀ẹ̀ bẹ Ọlọ́run lóṣì ó ṣe bẹ̀rẹ̀ ni. tí wọ́n jẹ́ ah, ah, ah, tí wọ́n jẹ́ tó ń tàn bá tí wọ́n jẹ́ náà tí wọ́n jẹ́ tó ń jẹ́ báyìí náà ṣé o mọ̀ pé ẹ̀yìn àmì ọ̀rọ̀ bá tọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣé wàá wà ń bẹ gbàtọ́ lọ́n fún lámì òróró àwọn headquarters ló tẹ́lẹ̀ lámì òróró ìwọ wọn gbé kúrò nípò àlórí wọn gbé sípò wòlíì àwa tí michael àti raphael gan ń lò gan a ṣe gbéraga ṣebí yúrẹ lásán nìkan ló ń lò ẹ èmi ní ìpè mò ń lálàá mò ń sọ àsọtẹ́lẹ̀ mo dẹ̀ ń ríran prophetess a seer a dreamer mo dẹ̀ tún ní calling kí ló ní wọ kíní kan burúkú rádaràda. torí nǹkan to ń tẹ̀yìn nǹkan tó ń tẹ̀yìn máa lọ fẹ́ dún ẹ̀sùn àwọn àràbà o máa fẹ́ dún ẹ̀sùn àwọn àràbà o torí ìwà burúkú ni ìwà tó ń wù yìí o tó fẹ́ kó máa ronú ni. àwọn ẹnì kọ̀ọ̀kan ló lọ mórí pọ́pọ́lọ ẹ ti lọ orí ẹ ò pé gbà tí ò sí àwọn youth gidi kọ́ mọ́ ní church náà ṣe fi ẹ́ jẹ youth leader wo farabalẹ̀ ọjọ́ ẹ̀kún ẹ̀ ò tí kí ó dìgbà tí bá tó ṣe wedding tí bá fi ẹlẹ́sìn bíbá lọ́jọ́ ẹ̀kún ẹ̀ máa pé olóṣì mo lè wọnú ẹ̀ yóò máa yóò máa jẹ wọn lọ yóò máa jẹ gbogbo wọn lọ ẹ ẹ máa jẹ àdáadáa nù bọ. ẹ̀mí ni Àbíkẹ́ ń sọ̀rọ̀ sí ẹ̀mí ni Àbíkẹ́ ń sọ̀rọ̀ tó tó báyìí sí. ẹ má tuntun àwọn onídẹ̀ tèmi ta ẹ̀wọ̀n ẹ má dà lóhùn ó ń jọwọ́ yín ni o ẹ má dà bọ́ọ̀lù ẹ má tẹ̀ nìyẹn tọ́lá má ti bí ọkàn lọ́wọ́ tókè bọ́ọ̀lù má máa jowó ẹ̀ tọ́ má máa ti tẹ̀ nìyẹn ẹ má dà àmọ́ ẹ̀yin ẹ̀ dúró tábánikà wò náà nǹkan tó ń tọ́ ẹ̀ ó ìtọ́ o àmọ́ èmi èmi lè tàǹfààní kan fún yín mo lè wọ̀n yín lọ́wọ́ mo lè máa tọ́jú yín o tó jẹ́ pé tó bá yẹ tọ́jú yín ẹ̀yin náà ẹ máa máa tọ́jú yín ẹ máa. nǹkan tí mo tọ́ pé mo fẹ́ ṣe yẹn tí kò dáa ni ah, mo tọ́ pé mo fẹ́ ràn yín lọ́wọ́ kí n máa tọ́jú yín tí bá dẹ̀ ń tọ́jú yín ẹ̀yin náà ẹ lè máa fi àmì owó yín ẹ máa fi ṣèyí tó kù náà mi àwọn mi tó náà ẹ̀ gbogbo ẹ̀ ló máa nọ́mà padà mo ti di fáìmù ẹ̀ nìyẹn má ẹ̀gbọ́n mi kò sí nǹkan kan àlàáfíà ni mo wà. ẹnì nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò ṣàlàyé fún mi is it about money. ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ń bi yín léèrè kankan kí ló dé tẹ́ fi dúró tì mí gbogbo àwọn èèyàn ń bú mi wípé mò ń fi àkókò mi ṣòfò àmọ́ kí ló dé tẹ́yìn ò fi mí sílẹ̀. Si anointed one of the Lord àti kékeré ni mo dẹ̀ ti mọ̀ pé wòlíì tó lágbára gan ló máa jẹ́ èmi ò lè máa pẹ̀lú àwọn pípọ̀ yẹn máa sọ̀sọ̀kùsọ̀ I know so much that the Lord is with you má jẹ́ kí anything anybody bá ń sọ má jẹ́ kó máa jẹ́ kó máa wíìrì ẹ̀ ṣó ti gbọ́. bọ̀ ṣé iná mọ̀ wípé ìgbàgbọ́ láìsí iṣẹ́ okú ni o ẹ wò mí mi ò ní ọkọ mi ò ní ọmọ dépò iṣẹ́ despite the fact pé mo kàwé yanjú ojoojúmọ́ báyìí láyé fi ń bú mi. ẹni ọlọ́run dáa níbo ni gbàgbọ́ ẹ wà jọ níbo ló fẹ́ fi gbogbo ẹ̀kọ́ tí màmá ẹ̀ fi tó ti kọ́ ẹ láti kékeré sí because I understand so well pé mom sẹ́ máa ń sọ fún un máa ń sọ even naturally she said it herself ń pé èèyàn tó bá ń wojú ọlọ́run kí n wojú èèyàn kankan níbo ni gbàgbọ́ ẹ̀ wáyé ni wo nǹkan táwọn anybody máa sọ má mind o I want you to look unto God he is the author and finisher of your faith lóòótọ́ ìrètí pípẹ́ máa ń ṣọkàn láàárẹ̀ ni bẹ̀tí fún àwọn tí ò bá lóye ọ̀rọ̀ Ọlọ́run tí ò dẹ̀ ní ẹ̀mí mímọ́ dé level tó yẹ kán ní dé ni. We all know that if the Lord watch not over the city, they that watch over it watch but in vain tọ́lọ́hún ò bá dẹ̀ kọ́ ilé àwọn tó ń kàn ń ṣe lásán ni bò ó kò ń ṣe iṣẹ́ ara ẹ̀ ló ń ṣe o èmi dẹ̀ mọ̀ dájúdájú pé ọlọ́run wà pẹ̀lú ẹ̀ don't listen to whatever anybody is telling you In ọlọ́run I am very sure that with time the Lord will show himself mightily in your life and you will testify of his goodness. Eh? mi ò fẹ́ máa gbọ́rùn àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí lẹ́nu ẹ̀ mọ́ and please wipe that tears away from your eyes right now. ọlọ́run ní ṣe ti ẹlẹ́kún lórúkọ jésù kristi ó yá kíákíá kíákíá kíá kó nójú ẹ̀ nù ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ti gbọ́. ẹ ṣe ẹ̀gbọ́n mi àlàáfíà ọlọ́run á wà pẹ̀lú yín. bí ó ti ń lò mí olúwa. máa jẹ́ káyé lomi o. ó ti lò mí ọlọ́run. àǹtí mi ni wọ́n ti rọbí láti bí ọjọ́ mẹ́ta wọ́n sì wà ní ilé ìwòsàn báyìí. fọkàn ẹ balẹ̀ ṣó ti gbọ́ mo gbàgbọ́ pé ọlọ́run àwọn òun sì wọ́n á bímọ láyọ̀ àtàlàfíà. ẹ ṣé wọ́n máa gbà ká wá yọjú sí wọn ní ilé ìwòsàn. bẹ́ẹ̀ ni wọ́n máa gbà tẹ bá lè yọjú sí wọn inú mi á dẹ dùn wòlíẹ̀ lọ́lọ́run dá. ẹ mo fẹ́ kí àjọ ṣí ìwé Hébérù eleven six ká wo nǹkan tó sọ Hébérù eleven six ló sọ wípé ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá a. ṣé ti tẹ́ ẹ bá ti ní ìgbàgbọ́ mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ Ọlọ́run á gbàdúrà wa tí àwọn àfàdúrà àjàgún bá ti dé gbogbo wa máa jọ lọ sílé ìwòsàn a lọ yọjú sí wọn mo dẹ̀ nígbàgbọ́ wípé láyọ̀ ni wọ́n máa bí. ọ̀dà àdúrà wa gbà. àmì o àmì o ọ̀dà àgbẹ̀lẹ̀ brother James hmm. mo ti sọ fún yín pé kẹ́ nígbàgbọ́ lọ́wọ́. tẹ́ ẹ bá ti ń gbàdúrà ohun gbogbo fún Ọlọ́run ó di ṣíṣe ṣe ti gbọ́. kí lẹ ń sọ. sáwọn nǹkan ah, lọ́kàn wọn ni olótàn olótàn wọn ni. Ah. torí mo ń wò pé wàá ṣe fi pé michael sílẹ̀ wàá lọ bá pé irú rẹ̀ ṣé òun fi pè mí ṣeré. àwọn tó rán mi sí wọn gan mo ti gbówó lọ́wọ́ wọn mo ti ná jẹ eh? torí tí n bá kó fún wọn náà wọn ní fi ṣe nǹkan àwọn tí ń fún wọn lówó náà wọ́n ń gbà wọ́n fi ń tọrọ fáwọn ẹlòmíì náà so èmi ti náwó yẹn jẹ. wàhálà ẹ ló máa lè ní ọ kírìmù ah. ló lọ fi rà lọ fi rọ ṣẹ́ẹ́tì rẹ. ara mo fi bí ẹran dídín bí ẹja dídín ni. <laughs> lásìkò táwa ọmọ òsì ni ẹ ó da bó ṣe náwó ẹ̀jẹ̀ <laughs> orí pé onípe àkísà ni <laughs> alákìísẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni ìparọ́ <laughs> wọn máa lọ. Hmm. ọlọ́run á wà pẹ̀lú ẹ. wòlíì ẹ lọ́lọ́run dá ẹ má tẹ́tí sí ohun tó ń sọ torí ohun tí wọn ò mọ̀ ó pọ̀ ju ohun tó mọ̀ lọ. Hmm. bíbélì náà ló sọ wípé ó rọrùn fún ràkúnmí láti wọ ihò abẹ́rẹ́ ju fún olówó láti bá baba jókòó ní ibùgbé ọ̀run àti wípé èrè kí ni fẹ́nìyàn tó jèrè gbogbo ayé yìí tó wá sọ ẹ̀mí ẹ̀ nù kí ni yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀. ẹ wo ẹ máa wo tí yín o àdúrà wa gbà. gbẹ́nu sọ́hùn cousin bàbára èrè kí ni fẹ́nìyàn tó jèrè gbogbo ayé yìí tí ó sọ ẹ̀mí rẹ̀ nù náà òye ara mi ó rọrùn fúnra kùn mi láti wo abẹ́rẹ́ jù fún olówó láti bá bàbá dé ògo ní ibùgbé ọ̀run wo ó yẹ kí wọ́n gan wa òkè adùn wo ló wà láàyè òṣì ókè ó ti believe adéjì pé kò sí adùn kankan láàyè òṣì tó yẹ ló ṣe gba ìpè pọ́njú ló ṣe gba ìpè alákìísà ó gbà pé ó gbà pé àkísà nígbà tó wà nú ẹgbẹ́ mèrè náà ẹgbẹ́ mèrè alákísà náà ló wà. bíbélì náà ti sọ ó ní sì wò ó ní pé tálíkà ò sì ní tán lórí ilẹ̀ náà ó wà lára àwọn tálíkà tó ní kò ní tán lórí ilẹ̀ náà èmi mọ̀ pé gbogbo akọ́la máa ṣoríire àwọn tálíkà ẹgbẹ́ náà ló máa ń kó òṣì tó kó yìí ó sọ̀rọ̀ ẹ di motivational speaker àwọn tálíkà àwọn tálíkanians ah, ah! ó tún bàjẹ́ bàjẹ́ ó tún burú burú fún ẹ ṣé bó ti ń ṣe páàdì méjì tó ẹ pé ó lè pé one ten àbí one twenty náà ń tà bóyá àwọn tó ẹ pé olè àwọn tó ẹ pé wọ́n máa ń fẹ́ profit náà yẹn náà máa ta ní one fifty ó dẹ̀ ń ṣe ìlédì ọmọ ìlédì ó fi àǹkárá òfin ṣe nǹkan oṣù shame on you shame on you ó máa sọ pé lọ́n pè ẹ́ ó mú hebrew ó ṣẹ̀ṣì hebrew kó tó ka ò lè ka hebrew lórí tí ẹ ti bá ẹ ẹ jẹ́ ká ṣìwé hebrew ló sọ yorùbá bí àrànmú pé afàṣẹ́fẹ̀tẹ̀ fèrègì pé nínú ìjọ yìí máa wọnú ẹ̀ máa jáde máa fún ẹ ní diarrhea máa fún ẹ ní máa fún ẹ ní gonorrhea wo mo fẹ́ lọ tọ̀ jẹ́ kí n lọ tọ̀tọ̀ kí n tún bá ń bẹ̀ yẹn ilé á ga ẹ lọ má jẹ́ kó o mọ̀ pé wèrè gan ni Michael náà máa ń lò. kí ni mo sọ. díẹ̀ lọ tọ̀ kí n bá ń bẹ̀ ẹ wò ọlọ́run á gbàkóso. àmín o. ẹ máa gbàdúrà o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń ṣe àìsàn tí wọ́n mọ̀ pé ara àwọn ò yá bọ́tẹ́ ẹ bá ń gbàdúrà ọlọ́run olùwòsàn òdi ọ̀run ó ní pé òun ni oníṣègùn ńlá á wò yín sàn ẹ̀hẹ́ káwá máa gbàdúrà fún gbogbo àwọn tó ṣàìsàn láyìíká wa náà kọ́lọ́run kó bá wò wọ́n sọ kálàáfíà kó dé bá wọn. ọlọ́run àwọn tí ò tó mi gan-an wọ́n ń dán wọ́n ṣe é rí mú ènìyàn kí wàá ní tèmi tí mo jẹ́ òjíṣẹ́ Ọlọ́run mi ò tí ì lọ́kọ mi ò tí ì bímọ mo kàwé gboyè àmọ́ mi ò ríṣẹ́ gbogbo àwọn èèyàn wá ń pè mí ní wòlíì èké bẹ́ẹ̀ Ọlọ́run ìwọ ló pè mí ìwọ ló yàn mí ìwọ ló ní kí n máa ṣàánú mo wá dàbí ẹni tí ò mọ̀ ṣe lójú àwọn èèyàn wọ́n wá ń pè mí ní wòlíì aláṣọ pípọ́n wọ́n wá ń gàn mí wọ́n wá ń bu àtẹ́ lu orúkọ ọlọ́run látara mi wo ikú yá jẹ̀sìn lọ tí n bá pokùnso bóyá tí n bá kú bóyá àwọn ènìyàn wọn á yé bú mi wọn á yé fún mi ní orúkọ tí ọlọ́run ò fún mi wọ́n sọ ẹni ọlọ́run dá wọ́n sọ di ẹni èṣù dá tó ìwọ ọlọ́run má jẹ́ ń jẹ̀bi lórí ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí o àmọ́ ikú yá jẹ̀sín lọ. wòlíì wòlíì ẹni ọlọ́run dá wòlíì ah wòlíì ẹni ọlọ́run dá ẹ kọ́lẹ̀ máa. báwo ni mo wà àlàáfíà wòlíì ẹni ọlọ́run hmm. mi mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín o oore tẹ́ ṣe àti màámi i'm really really grateful ara màámi ti yá ọpẹ́lọpẹ́ yín dẹ ni. Ah, ọpẹ́lọpẹ́ ọlọ́run ó lè kọ́ ní ká fọpẹ́ fún. Ah àjùmọ̀bí ò máa kọ́ tanú hmm. ẹ̀yin lọ́lọ́run rán sí wa ṣẹ́wáàrí wòlíì ẹni ọlọ́run dá ojoojúmọ́ ayé yìí ni mo máa ń fi ayé yín tọrọ torí mo mọ̀ pé ayé re láyé tẹ́wọ́ ayé. làbákẹ́ wọ́n fi ayé mi tọrọ. làbákẹ́ fi ayé mi tọrọ ṣé pé èèyàn kan lè wà tó lè máa fi irú tèmi tọrọ. ha jésù kristi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí o. as a matter of fact ojoojúmọ́ ayé ni mo máa ń fi ayé yín tọrọ at least bí mi ò bá tiẹ̀ di wòlíì kí má ṣe torí àánú bẹ́yìn ṣe ń ṣe yìí maybe I can help someone that is depressed one day. àbàkẹ́ màá ṣe yẹsì orí àkàn àmì àlàáfíà ọlọ́run àmì mo dúpẹ́ lọ́wọ́. wòlíì ẹni ọlọ́run dá èwo ni tí ó kù ibo lẹ́ ń lọ màá. anụ n'ime obere Jesu anụ n'ime obere o anụ n'ime obere Jesu anụ n'ime obere o awụ ijere makọ o anụ n'ime obere anụ n'ime obere Jesu anụ n'ime obere o anụ n'ime obere Jesu anụ n'ime obere o àwíjàre máa kọ́ òun àánú ní ìbúrò ọlọ́run àwọn ọmọ ogun ṣàánú fún mi má jẹ́ kí ayé bú mi má jẹ́ kí àwọn tó ń ṣe ọ̀tá mi lòdì má jẹ́ kí wọ́n máa ṣẹ́jú sí mi ọlọ́run olúwa tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ìyá mi ni tàbí ti bàbá mi ni tàbí tèmi fún ara mi ni jọ̀wọ́ dáríjì mi ṣàánú fún mi àánú ni ẹlẹ́ṣẹ̀ ń jẹ olúwa jọ̀wọ́ ẹ̀gàn yìí pọ̀ jọ ṣàánú fún mi dáríjì mi olúwa ní kí a wá ojú rẹ ojú ìwọ ọlọ́run ni mò ń wá olúwa jọ̀wọ́ tó bá jẹ́ pé ibi ẹ̀jẹ̀ ni olúwa dáríjì mi tó bá jẹ́ wípé lóòótọ́ àti ní òdodo ìwọ ló pè mí ọlọ́run má ṣe kọ̀ mí sílẹ̀. Si fi májẹ̀mú ẹ̀jẹ̀ jésù kristi fi pa májẹ̀mú ẹ̀bi ẹ̀jẹ̀ rẹ kó lórí ayé mi olúwa jẹ́ kí orúkọ kó rò mí wòlíì ẹni ọlọ́run dálàyé ń pè mí jẹ́ kí ayé mọ̀ pé ìwọ ló dá mi jẹ́ kí ayé rí ògo rẹ lára mi jẹ́ kí wọ́n mọ̀ pé mo ní ẹ lọ́lọ́run jẹ́ kó mọ̀ pé lóòótọ́ àti lódodo ọlọ́run orí òkè àánú gbọ́ tèmi ọlọ́run mi ìpolójú ọjà ọlọ́run jọ ọlọ́run mi ò mọ wojú rẹ lórí ayé mi àráyé ti rò wípé ṣẹ́ mi kò lè tán ìṣẹ́ ayé mi mo mọ̀ pé ọjọ́ tó bá bẹ iṣẹ́ mi wò àṣetì àdópin láyé mi omijé ojú mi ìbèrè àánú rẹ omijé ojú mi ìbèrè àánú rẹ bàbá ọlọ́run jẹ́ káyé mọ̀ pé wọ́n ló pè mí bàbá ṣé bí wọ́n ló pè mi o pé kémi máa bọ̀ mo ti dé bàbá má jẹ́ káyé pa kádàrá mi dẹ̀ o. àmúrẹ́ làwa ń mi. ẹni ọlọ́run dá ò bá má ṣiyèméjì nítorí olúwa ń bẹ pẹ̀lú rẹ ẹni ọlọ́run dá ẹni iyì ẹni ẹ̀yẹ orí owó orí ọlọ́là ló gbé wá sílé ayé àmọ́ àsìkò tí ì òun ló jẹ́ kí ọlọ́run fi ẹ́ pamọ́ síwájú ọjọ́ ìbí. olúwa fi mí pamọ́. bẹ́ẹ̀ ni kí nìdí. bí òṣùpá bá tàn gbogbo ayé á rí àwọn kan sá pamọ́ sínú òkùnkùn kí wọ́n lè ṣiṣẹ́ ibi wọ́n dúró láti tafà sínú ìmọ́lẹ̀ àmọ́ ọlọ́run ò gbà fún wọn ẹni ọlọ́run dá lọ fi ọkàn balẹ̀ gbogbo àwọn tí wọ́n dúró láti ṣe ibi fún ọ gbogbo pátá ló máa borí láìkú ẹnì kankan gbàgbọ́ wípé ọlọ́run fi ẹ́ pamọ́ nítorí ibi ni torí tó bá tètè lówó ó ṣeé káwọn ìka ṣèkà fún ẹ láti pa ẹ́ lójijì ìdí nìyẹn tí ọlọ́run fi fi ẹ́ pamọ́ nítorí ọjọ́ ibi pàápàá jùlọ torí àwọn ènìyàn ìka tí wọ́n yí ká fi ọkàn balẹ̀ ọkọ mi ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ. màámi màámi. Mami! Nígbà tí mo sun ohun ẹ̀mí yìí, ọkàn mi balẹ̀. Kódà, mo tún di òpó Kristi mú ju ti tẹ́lẹ̀. Èyí ló mú mi rò wípé kí n kúrò láàárín àwọn ẹlẹ́gàn tí wọ́n fẹ́ mú ìpalára bá iṣẹ́ ìránṣẹ́ mi. Òun ló jẹ́ kí n pinnu láti wá sí etí òkun àti láti para mi mọ́ pẹ̀lú àwẹ̀ àti àdúrà. mọ àpótí ẹ̀rí ni ìdí nìyí tó fi jẹ́ pé tó bá gbàdúrà fún àwọn èèyàn ó máa ń ṣe torí wípé olúwa fún ọ ní agbára àṣẹ. ìyá síwájú mo ń gbàdúrà fún ara mi kí ló wá dé gbogbo àwọn tájọ lọ sí iléèwé ni wọ́n ti ríṣẹ́ wọ́n ti lọ́kọ kódà wọ́n ti bímọ pàápàá kí ló wá ṣe èmi tí mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ma. Ma. Mo lè ní a máa rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́kan. Jẹ́ ká wo Jeremiah fifteen verse twenty. Ó sọ wípé èmi yóò ṣe é fún àwọn ènìyàn yìí bíi odidi àti alágbára wọn yóò bá ọjà ṣùgbọ́n wọn kì yóò lè borí rẹ torí pé èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ là àti láti gbà ọ́ sílẹ̀. àmọ́ Jeremiah fifteen verse sixteen ọ̀hún sọ wípé nígbà tí a rí ọ̀rọ̀ rẹ̀ èmi sì jẹun ọ̀rọ̀ rẹ̀ sì dùn mọ́ mi nínú nítorí orúkọ rẹ̀ ni a fi ń pè mí ìwọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun àmọ́ ìyá síwájú wọn ò tí ì fi orúkọ ọlọ́run pè mí wòlíì èké ni wọ́n pè mí. Ha <laughs> sọ fún olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí tí èmi ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀. ìyá aṣíwájú Ah. pé nínú ayé a ní ìpọ́njú ṣùgbọ́n ìtújú ká láti ṣẹ́gun ẹ̀. ẹni ọlọ́run dá o kò máa sẹ́ni tó lè pa. igi tá lọ́rùn bí kò máa sẹ́ni tó lè fatu èyà àríkà èyà àṣẹlẹ. àyíṣà. ẹ jọ mà ó ní ọmọbìnrin kan tí mò ń wá ni. kálẹ̀bù. àwọn náà máa ń wọṣọ fún mi nígbà yìí wọ́n ga díẹ̀ wọ́n mọ́ra. àwọn èèyàn pọ̀ tó ń wọ aṣọ funfun láyìíká yìí ó yá kẹ́ lọ sí ẹ ṣáà lọ sí tí odò níbẹ̀ bóyá máa rí wọn ṣáà bóyá máa tẹ̀ wọ́n. They going down. Move! ṣé kò tán báyìí òun nìyẹn o tá a bá sọ wọn ò ní gbọ́ ló ti ṣẹlẹ̀ yẹn ọlọ́run tó ní affect your tó bá mú àgọ́ ara ẹ náà ọlọ́run tún ní ká má ṣe panṣágà hmm. Hmm. jọ hmm. tá a bá ṣe kí ló fi kọ́ lọ́hùn tó bá ṣe tó bá padà kárùn agbára iná ni ó ti kó tiẹ̀ yẹn oh, mo gbàládùra kọ́lọ̀ ń kó yọ ẹ̀mí olóhùn ni fi wá sílẹ̀ o. Now you watch out you are next on the police list. arákùnrin yìí àwọn tí ń wá sétí òkun wá gbàdúrà pọ̀ ní element tó lè jẹ́ nu èrò pọ̀. sẹ́rì ma ẹni tí mò ń sọ yìí ó ga ó ga díẹ̀ ó mọ́ra kò lára mi ò lè sọ pé ó slim àmọ́ kò ń ṣe tó lára púpọ̀ sẹ́rì bí oṣù kan sẹ́yìn ni mo wá bí ọmọbìnrin dẹ̀ ó gbàdúrà fún mi ó dẹ̀ fún mi ní mẹ́sẹ̀gì ọlá mẹ́sẹ̀gì tó fún mi tí mo ṣe nǹkan tó ní kí n ṣe ó ní ò jẹ́ kí n kúkú ẹbí bá ti jẹ́ ní agbègbè but message yẹn òun ló jẹ́ kókò mi máa fà sí bí ebi kan ti fẹ́ gbé kó lọ́kàn but ọkàn mi ò lè kún bẹ́ẹ̀ mo ní láti rẹ́ ni kí n tiẹ̀ kí n sọ fún pé mo dúpẹ́ o èmi tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n kí n tún fẹ̀mí ìmoore hàn sóun náà pé mo dúpẹ́ pé message tó rí sí mi ó padà wọ̀ ẹ wo kò yé mi mà bóyá i don't know mi ìdẹ́lẹ̀ máa gbé bíbá kí n tẹ̀lé. ṣé wàá rí nípa pé ìránṣẹ́ olúwa lẹ́nu yẹn tẹ̀ wí yẹn wọ́n tún pọ̀ náà tó jẹ́ wọ́n máa ń wá náà lóríṣiríṣi tán dẹ̀ máa ń díṣẹ́ fáwọn èèyàn tọ́lọ́run dẹ̀ ní kó rí bẹ́ẹ̀ tọ́lọ́run gbẹnu wọn ṣàṣẹ wọ́n tún pọ̀ kò lè jẹ́ kí mẹni tẹ́ ń sọ yìí náà nǹkan tèmi bá wa ní ká ṣe ni pé lọ́jọ́ àánú tẹ́ bá lè wà èrò máa ń pọ̀ ní etí òkun rẹpẹtẹ láwọn tó wá gbàdúrà fúnra wọn láwọn tó wá rí ìránṣẹ́ olúwa èrò máa ń pọ̀ tó bá dojú àánú ẹ̀ bá lè wà bóyá ó ṣeé kọ́ lọ́ọ̀ ní kẹ́ ṣalábàápàdé ẹni tẹ́ ń sọ yìí ṣùgbọ́n torí wẹ́wẹ́ ṣe ń júwe kò lè yé mi èrò pọ̀ jù so ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn tí ẹ bá ní fi òròjú sí tó bá di ọjọ́ àánú yẹn ẹ wá ọlọ́run lè nìkan ṣe alábàápàdé. ẹ ṣe mọ àmì mọ àmì mọ. ìwádìí ẹ bá dé láyọ̀ jésù àgbà tí. ìyá síwájú ẹ kú jókòó má àdúpẹ́ yes ma àmì jésù kò sí nǹkan kan ẹ mọ̀ pé ó ti pẹ́ díẹ̀ tí mo ti wà ní etí òkun mo fẹ́ padà sílé bẹ́ẹ̀ni kò sí nǹkan kan mo fẹ́ tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ mi kí lè máa kéde ìyìnrere jésù kristi. ó dábẹ́ ó dábẹ́ jésù adéwà pẹ̀lú ẹ̀ àdúrà gbà lórúkọ jésù àánú ọlọ́run á dúró tì ẹ́ ò ní dààmú mo wá fi ilé jésù lọ́wọ́. ẹ ṣe ni ìyá síwájú màá. inú mi dùn pé mo bẹ́ẹ̀ pàdé nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ mi olúwa wà pẹ̀lú ẹ̀. àmín jésù àmín jésù. pa nígbà ìpọ́jú olúwa kì í fi àwọn ẹni tiẹ̀ sílẹ̀ torí kì í ṣe onídán o ó ṣeé ṣe kí á gbàdúrà kí èsì má tètè dé ṣùgbọ́n síbẹ̀ olúwa ní òun bẹ pẹ̀lú wa ẹ ṣe ìyá síwájú àlàáfíà ọlọ́run ní fi sílẹ̀ ọlọ́run àti bàbá gbàdúrà yìí lórúkọ jésù ẹ̀ ní wá gbọ́ ènìyàn lọ́dà rírònú bá pọ̀ jù ó máa ń fàlàáfíà ara sẹ́yìn ni olúwa ní ká máa gbàdúrà ní ìgbà gbogbo ká sì fi ohun gbogbo lé òun lọ́wọ́ torí gbá tá a bá fi lé olúwa lọ́wọ́ kì í fọ́ o àwọn tá a fi lé lọ́wọ́ kì í fà yá o bí ọ̀rọ̀ káwọn ni máa ṣe àdọ́kùn. arákùnrin ṣé kìí ṣe wòlíì tí ẹ wà ní. àwọn ni mà àwọn ọjà mi kan náà wá sórí omi mo ti sáré títí kò síbi tí mi ò dé kí n lè rí ìyanjú gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ pàbó ló já sí ibi tí mo ti ń bá tèmi kiri mo wá sí tí òkun pé kí n tiẹ̀ gba atẹ́gùn díẹ̀ ó ní láti rí mi wọ́n wá fún mi ní mẹ́sẹ̀gì wọ́n jẹ́ kó máa yé mi wípé kí n ran àwọn opó àtàwọn aláìní kí n ṣètọrẹ àánú fún wọn bá tí mo ti ọkọ pọ mọ wọn pé irú ọ̀rọ̀ wọlé ni sọ èmi tí mo ti pé àwọn controller general custom tí mo release ọjà mi kí n wá lọ máa ṣe mo ṣàgbà mo ṣe ṣé mo bí tí Ọlọ́run ti fi tóbi ẹ̀ ọjà tí wọ́n ti gbà sọ́wọ́ tipẹ́tipẹ́ àwọn fún alára wọn náà pè mí pé kí n wá gba ọjà mi. hallelujah hallelujah hallelujah. ṣé rí mo ah. gba ọjà yẹn tán èrè tí mo wá jẹ lórí ọjà yẹn ó tírípù nǹkan tí máa ń gbìn tẹ́lẹ̀ bí mo ṣe ń wá kiri kí n tiẹ̀ wá kí n dúpẹ́ kí n fi ẹ̀mí ìmoore hàn ọlọ́run ló ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ní kì í jẹ́ fún yín òun ni mo jẹ́ fún yín yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń gbàdúrà ṣùgbọ́n a ò mọ̀ pé ìtọrẹ àánú gangan ló máa ń dé àdúrà wa ládé ló máa ń jẹ́ kí àdúrà wa gbà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó gbọ́ àdúrà. mọ́mí kẹ̀dẹ̀ máa wá wò ó àṣeyàwó tí mo fẹ́ sílé tájọ́ ń sùn tájọ́ ń jí tí mo rò pé a lè fi ara wa aṣọ olúwa ń jọ. jésù. àmọ́ mo ti wá wọ̀rọ̀ kan fi ṣàdá kálukú ti bá ti. Ah, èèyàn mà burú o ẹ wò ó lórúkọ jésù ogun tó ti ṣẹnu ayé yín kò ní gbé mọ́ àmín jésù gbogbo ìkólọ yín tó wá ti padà lórúkọ jésù ẹ ò ní sọnù àmín jésù gbogbo nǹkan tẹ́ ẹ bá tún dáwọ́lé láti èní lọ a máa yọrí sí rere ọlọ́run wà ní fi yín sílẹ̀ àdúrà yín á túbọ̀ máa gbà síwájú sí i ah jésù ṣe èèyàn mà tó èèyàn mà burú o. Thank you. ìyá síwájú ṣé kò sí. ẹ ẹyin fúnra rẹ ẹ fẹ́ máa ń sọ. ó dàbọ̀ ẹ̀ ń wọlé nǹkan tí mo bá mọ́mi sọ ó wù kí n já adé lórí kí n fi ṣe àyà torí mo rí i pé ẹni ọlọ́run kẹ́ máa dáná sí igi mi kìkì de lè máa jó balabala. ẹ fẹ́ fẹ́ mi. ẹ ẹ gbà mí láàyè láti jẹ́wọ́ ọmọlúwàbí. ọlọ́run mo mọ̀ pé mo ṣe iyèméjì pẹ̀lú ẹ àmọ́ àṣeyọrí yìí pọ̀ ìbùkún yìí pọ̀ oore àti àánú yìí pọ̀ ọlọ́run mo bí ọjà o ṣé bàbá o ṣé ọlọ́run o ṣé o ṣé ọlọ́run. ìwé mímọ́ sọ wípé ní ìgbà tí olúwa mú ìkọlọ tí ó ní padà àwa dàbí ẹni tí ń láàlá èmi èmi ni ọlọ́run dá. olúwa ti sọ tẹ́lẹ̀ náà nílé mi wípé àsọtẹ́lẹ̀ òní kúrò nínú ọ̀ràn rẹ bí o bá ní. yẹ́sùn ẹ̀sùn ìmọ̀ dín kẹ́rù sí mi ìmàdé sọ wípé òun fẹ́ fẹ́ mi ó tún ní pé òun máa kọ́ ilé ìjọsìn ìgbàlódé fún mi lẹ́yìn tó ti bẹ̀rẹ̀ ọlọ́run o ìbùkún yóò wá pọ̀ fún mi bí. àsọtẹ́lẹ̀ ti wà nínú ayé ẹ̀ ó sì di dandan kí olúwa mú ṣe fún ọ. ìgbà ìtọ́jú rẹ ti dókun àsìkò ìbùkún rẹ ló wọlé wáyé. olúwa o àṣé báyìí ni dídúró de olúwa ṣe dùn tó àṣé báyìí ni sísìn ọlọ́run tọkàntọkàn ṣe dùn tó. èmi ọkùnrin kan ẹnu sí mi ó tún kọ́ ilé ìjọsìn fún mi. ẹni tí wọ́n lérò pé kò lè bà wọ́n tó wá kọjá láàbàrà olúwa ti sọ nínú bíbélì pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni tí ó bá forí tì dé òkú ńlá ó gbàlà gẹ́gẹ́ bí orúkọ ẹni ọlọ́run yá nìyẹn ọlọ́run sì ń fi àwọn ẹni tiẹ̀ sílẹ̀ sílẹ̀. Psalm one hundred verse four to five sọ wípé ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin tí ó pẹ́ àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yin tí iyì ẹ máa dúpẹ́ fún ẹ fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́ nítorí tí olúwa pọ̀ lóore àánú rẹ̀ kò ní pẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìran dé ìran ọlọ́run má jẹ̀mú mo bí ọgá o ah, ṣé o. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ẹni alárùn dá o. Kò máa sẹ́ni tó Igi tá lárùn bí. Kò máa sẹ́ni. kọ́ ni láti rest there. ó ṣe máa dá I don't think what he wants from me. I'm planning my wedding and my dad is on sick day. She was at two tests in she. Same result. There's something on the test I'm so happy to see you. Thank you, ma. But mo bí wọn sí ẹ kò sí ọkùnrin mi ah, ah. oh, mọ́ mọ́ mi. nǹkan tó bá fi mú ìyá àtọ̀mù tó fi jọ ń jà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ló dé tí ọkùnrin àti obìnrin ò lè jà. bí wọ́n bá rí ìgbà pé lọ́kùnrin tí wọ́n fèsì rí sọ́ọ̀tù. ló ń kọ́ mọ tó ń dájọ́ níyì tó jẹ́ pé gbogbo etí aráàlú bá dá tí ẹ náà ló máa padà jẹ́. mo mọ̀ pé nǹkan tí mo bá fi sí ẹ lọ́wọ́ odò ti dé nìyẹn. mami mami ẹ mami mami. But the question remains, who are these people and where are they after your life? No. don't know. ṣé ẹ̀ṣẹ̀ wà ní kí wọ́n wò wá ẹ lè wá wo àṣepọ̀ iṣẹ́ ẹ̀bí ọwọ́ yín àbí. what kí ló ṣe how where. wọ́n dáhùn sí fìyàjẹ́ ló fìyàjẹ́ lẹ́dàá. ó mọ̀ nípa nǹkan tó ń sọ yìí. kú oríire o. <laughs> ẹ ti ń ṣiyè mi. jẹ́ gbé oúnjẹ gbé wọlé jáde jàre. àgbọ̀n wọlé àgbọ̀n wọlé àwọn olè ni ó dà pé wọ́n wá sí báǹkì kan tó wá rọ̀ bóyá ibẹ̀ sí yìnbọn nìyí gàgàgàgàgàgàgàgàgàgà. ọmọlẹ́ran mi ti ń jẹgungun bàbá mo ti lówó rí náà. tí nǹkan bá wọ́ ṣèbíṣẹ́ kan ló ń ṣe tẹ́lẹ̀ ọ̀ sì padà àdìsẹ́ ọ̀hún. ó yẹ ká lè jọ máa dúró tira wa nínú ìṣòro ifo àtọ̀ tí ò bá tiẹ̀ sowó ń gbà ẹ̀ ìsìn tí tó yẹ pé o lè pẹ̀lú kó ṣàlàyé fún mi. ẹ̀yin olórí dànsíkí abifula yẹbẹyẹbẹ mo fẹ́ kẹ́ ẹ gbéra báyìí báyìí ẹ lọ sọ́dọ̀ mi ta jù gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ pátápátá kẹ́ kó jẹ ìtàrígbẹ yọbẹ problem ẹyin ńlá ni ńlá ni mi ò dé lówó sọ awítán ló rarun fún mi kí ni big deal ń bẹ. kò tiẹ̀ kó yé mi mọ́ i don't understand èèyàn fún yín two thousand naira adúrú two k. ṣé mo fẹ́ ṣe ìdòwò tí mo ṣe náà ni normal normal tí mo ṣe ń bá ṣóòlù first class máa bá sọ̀rọ̀ ni tí mo ṣe ń bá sọ̀rọ̀ yẹ kó ti tẹ́wọ́ fún èmi náà anyway kò sí problem èmi ò ní issue pẹ̀lú gbogbo nǹkan tó sọ sílẹ̀. màá gbà ẹ màá tún gbọmọ màá tún máa tọmọ. wàá gbọmọ ọlọmọ. màá gbà ọlọmọ ọlọmọ màá máa tọ. nígbàdéde olórí olè ní àrùn ifá àfà yàn yín olè lọ́ọ́ máa jà. Tole onídàá ń ṣígi. kó bàjẹ́ o.